بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعاله وأصحابه ومن والاه ومن يلتي سيجلك الجديد بسم الله الحجة أجمعكم أتي الله نعمتم أتي خدمة فاتمي هذا التعليم والسلام عليكم ورحمة الله وبركاته nípa ah, àwọn nǹkan tí a rìn tí ó ṣe kókó tó ṣe pàtàkì tó ṣe pé tá a bá rí ìròyìn ọ̀làlàáfíà wọn a máa pè ní ṣòro tó ṣe àti ọ̀sọ̀rọ̀ àwọn májèmú tí wọn ò fi lálàáfíà táàbù ẹni tí wọn àkọ́kọ́ nù rẹ̀ الطهارة من الحدثين مما قوم بيمين الله تكتير تريد الله صلى الله عليه وسلم فإن لا يقبل الله صلاة حتى لا يقبل الله صلاة بغير طهور اللهم إن بعينكم في الجمعة منكم lálàáfíà òun náà ní sátúrú làwọ̀ gbígbó yòówù yorùbá ọkùnrin wọn bẹ̀rẹ̀ láti fi ìtòtò sọ̀rọ̀ kan ọmọbìnrin tẹ gbogbo ara pátá ènìyàn wọn bá jẹ́ ọkùnrin tí ó bá fi kí wọn ọlọ́jà sọ ẹyọ kan kásán yẹn bá fẹ́ àbí sọlá sọlá sọ pé àlìyé yẹtẹ́sì fúbé kó dáàbò ra bí ó wù rẹ̀ òfin ní hàn pàpà jùlọ ìdòdò sanwó fún yàn. ṣùgbọ́n ìlú fi lọ́lá jù ni pé tọkùnrin yẹn bá fẹ́ kírun ìwọ̀n tọ́tọ́tọ́nà àwọn ìgbín kankan wà lójú káyìn tí ó gbé aṣọ yẹn tó kọ́mọ padà fi rò ẹ̀rọ arúgbìn ẹ̀wẹ̀ láì lo ìmáàmù oníwò èyí sì kò rí o ìmáàmù tí wọ́n máa ń rìn bá ní tí èdè pé wọ́n máa ju yẹ̀yẹ̀ yẹ̀lẹ́ mẹ́wàá nítorí ọ̀rọ̀ kan tí wọ́n lànà ní sọ́lá àlọ́sílá ń sọ pé láyà kọ̀ọ̀lọ́ lọ́wọ́ sọ́lá àfihàn ẹ̀là lè fi máa rí gbogbo obìnrin tó bá ti bàlágà débi kí n ṣe kí n sùn tó bá kí n wà láwọn nígbà àti tó bá lọ sí náà lóko. tó tí ìbá ti kóbìnrin wà níbi tí àwọn ẹlòmíì lè rí tí wọ́n ń sọkọ rẹ̀ tí wọ́n ń sọlẹ́tọ̀ rẹ̀ nígbà yẹn òun lóbìnrin yóò lè ṣe kí ni ọ. ẹni kóbìnrin yóò gbogbo gbogbo rẹ̀ bá bá dá ibi tó wà yẹn àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ tó wà lọ́wọ́ lè rí ní òkòkò rẹ̀ tí wọ́n bá ti rí ìyẹn ni wípé kókò lò tó bá sọ wọn bá ti rí ìpìlẹ̀ ní kóbìnrin sí ju kó sì yọ ọwọ́ sílẹ̀ nígbà tó bá fẹ́ kí wọ́n kí ló ní ọba tó rí tó jẹ́ àjèjì tó ṣe gbogbo ẹ̀ náà tó gbójú gbogbo ẹ̀ yẹn pátá òun yẹn wà níbi gbogbo pátá làwọn sọ́ọ̀dì láti fi mọ ìdíje kódà kò hmm, tó lọ ní mọ́sálásí yóò gbójú kẹwọn wọn bá ti wà níbi tó sì kí ọ̀tún ti bá nìyẹn kan lè rí ìpínlẹ̀ onígbòmìnira sí ojú kó sì máa wọ̀ jùlọ nígbà tó bá fẹ́ sí kiri wọn tó bá fẹ́ kiri wọn sì máa wọ̀ jọ kẹlẹ̀ tẹ́tẹ́ májèmú tí wọ́n fi lálàáfíà rẹ̀ lójú dájú àwọn sálàfù àlejò àfọ̀sọ̀lọ́ aṣọ mẹ́ta ẹlòmíràn máa ń wọ̀ láti fi kírun èyí tí máa ń lẹ̀ mọ́ wọn la àrán ti sàlẹ̀ yóò tún wá gbé jàlábí àmì ńlá lé ọ̀sẹ̀ wa kan tó ń pè ní fìyà orí eléyìí ni Muhammad bin Sirin wà lórí ẹ̀ àti Abdullahi bin Umar àti Umar bin Yàrá rọ́bì ọlọ́run àti ìgbìmọ̀ ìyẹn nípa ohun tó ní ṣe pẹ̀lú bíbò nínú àwọn májàmú tí wọ́n fi lálàáfíà òun náà ní kíkọ́ ní ìdàkébílà kíkọ́ ní ìdàkébílà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún alákẹ́wọ̀n tí ọkọ̀ ní ìdàkébílà ń tọ́ àwọn ọ̀nà tóun náà sì máa bọ́ wọn kọ́ ní ìdàkébílà ìpele pàṣẹ ọlọ́run àbàṣọ hàmì ọ̀hún ọ̀sán alákọ̀ọ́ fi pàdánù bí kò sì jáde gbogbo wa náà ní pé ọwọ́ ìlú ìwọ̀n ti hàn ká. orúkọ ọ̀gbẹ̀gẹ̀ ilé ọlọ́run bá ti wọ̀ ọ̀tọ̀ níbi tá ànábì ìtọ́jú tọ́tẹ́lẹ̀ ó wá fẹ́ gbàgbà ńlá ọlọ́run kó tó ń ṣe ìyẹn òun lọ́ba adélábọ̀ tó kọjú náà rọ̀ tàkọ́ mi ló gbẹ̀wé ti àgà ìrẹsà náà bóun ṣe ń gbójú sánà ní àkókò tèrè àti rí láti jọ ìsìn náà wáyé o àti ọlọ́run ti wá rí pé fọwọ́ lè wájú àgà ṣàtọ̀rọ̀ lè mọ̀ sí ti ìṣàrọ̀ dojú kọ gbẹgbẹ lọ́wọ́ tàbí ọ ó sì tún wà ní ẹ̀kọ́ tàbí kọ àtẹ̀tọ́ ọba fẹ́ kírun sí mọ́ra ọwọ́ kọjúlá kíbla kọjúlá kíbla láti fi kírun ìdílé yẹn bá kọjúlá kò ní ìtọ́jà lọ sí kíbla ó ń tọ́ wọn ní wọn ó ń tọ́ wọn ní wọn bákan náà nínú àwọn májàmú ti májàmú tí òun ti máa lálàáfíà àwọn májàmú tí òun ti lálàáfíà òun tó gbóòlò wà tó sọlá lásìkò òun wọlé kájọ òkè ẹrí kan sọ fún wa téèyàn bá kírun kákòókò rẹ tó tó ìlẹ́yìn bàtà kòkò rẹ tó lọ lọ́wọ́ nígbà wọn àti téèyàn bá ní ọdún òun ọdún náà ní kó rẹ́yìn àti kéèyàn sùn àti kéèyàn gbàgbé ṣùgbọ́n láì níbi pàtàkì kan ọkàn kírun àti tẹ́tí ọkírun àsìkò rẹ̀ ò sí ìtọ́ ọlọ́run ti gbà èyí tó kẹ́yìn náà má yọ tí wọ́n fi kàlàáfíà àwọn ní àlùfẹ́yìá tí wọ́n ní àníyàn àníyàn ni àyè sọ ọ́ lẹ́nu ẹ̀mí ní máa ń wà nítorí ọ̀rọ̀ táwọn ìṣọ̀lá ṣọlá sọ pé èmi àmàlà àmàlú ìfìmẹ̀yìá gbogbo iṣẹ́ gbogbo tí wọ́n bá fi gbẹ̀sán lórí ẹ̀ ó ní í ṣe pẹ̀lú àníyàn tí wọ́n bá dà lórí ẹ̀ á là níyàn ọ̀fẹ́ ká sùgbà wà ti lánìyàn lẹ́nu yẹn èyí tó wá kẹ́ òkú lásán ṣùgbọ́n ògbọ́dọ̀ sọ́jáde lẹ́nu ìsọ́jáde lẹ́nu ọjà dáadáa lẹ́nu yẹn ṣùgbọ́n àwọn mẹ́jẹ̀mú ọ̀rẹ́ ká sọ ọlọ́nkọ̀ọ́bá ìmọ̀ wa sùgbọ́n àtàwọn àwọn.